yóò sọ̀rọ̀ ẹ̀yẹ̀ káàkiri lákòókò alọ́dọ̀dúwà tí ń bọ̀ kárígbọ́n ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ ní dọ́gbọ̀n ojú ọmọ sí ọdọọdún àmọ́ tí o bá jọ ọgbọ̀n adẹ́tọ́jú aláìsí ojú ọmọ sí ọdọọdún tó bá lọ sí pé ọjọ́ ọdúnwà lọ́dún bá padà lọ yíwọ́ gbogbo ẹni tó bá ti lọ sí ní láàrin ọjọ́ ó ti fi júwà ó ti bá wọn lọ lọ́dún ọ̀dọ̀ wa tọ́ra sí òun àná. àmọ́ ìgbà láyé wà pé ìgbọ́n ti lọ sí orí ìyẹn ó wà ní òsì bẹ́ẹ̀ kọjá pé kò dákọ̀ bẹ́ẹ̀ lọ́la fún ara rẹ̀. ó ní gbogbo wàhálà ó kò jẹ́ ìṣẹ́ ta bá lọ yìí táàrin lọ táàrin bọ̀ táàrin tó gbogbo ẹ̀kọ́ táàrin tó lọ táàrin tó lọ bọ̀ ó lè bẹ̀rẹ̀ la lọ́dún ní aláǹfààní àtúnlé agbọ́kùnrin lọ sí òun jùlọ. aláǹfààní ta wí lọ́dọ̀ àwọn ìmáàmù o gbogbo ẹni bá jẹ́ ìmáàmù jùmọ̀ ìmáàmù lálẹ́ ìmáàmù tí wọ́n ti máa pè é níjọ jùmọ̀ jẹgbẹ́ káwọn wá níjọ jùmọ̀ rẹ̀ nítorí pé àwọn èrò ní ìjẹ́ ìgbà ẹ̀kí òkúwa jẹ́ láti sọ́dá láti gba àwọn àti òṣìṣẹ́ ọlọ́pàá bá wọlé lọ́dọ̀ àgbà tó gbogbo ìmáàmù tó kọ ibi náà gbọdọ̀ lọ jùmọ̀ àmọ́ ẹni tó bá ti gbàgbọ́ yìí níbi ọdún wà rẹ ó tún wá sí ẹjọ́ mú ó gbọ́dọ̀ wá sí ìrọ̀rùn ìjọba. báyìí ẹni wá rẹ pé nígbà òun wá gbogbo ọ̀rọ̀ ṣe nígbà ó ti lọ sí ìṣẹ́ owó rẹ̀ lẹ́nu ọdún wà náà ó wá tó kó lé ìjọba wá tó kó lé yẹn ìjọba wá pẹ̀lú kí nǹkan tó kankan mọ́ ó ti bọ̀ ọ́n. aláwọ̀ tẹ́ náà ti wá kí wọ́n ti sọ ní ẹ̀jọ́ ọ̀gá rẹ̀ wípé ẹni tí ò bá ti lọ tó bá ti lọ níbi kò ní í sí wà kò sì ní kí òwe wàhálà mọ̀jọ́ eléyìí ọ̀rọ̀ tí ò lẹ́yìn ọ̀rọ̀ tí ò ní ìjòkó èyí tó ní ìjòkó nínú ọ̀rọ̀ ó ní pé ẹni wá lọ sí ìrìsì ó láǹfààní tó wá fún wa tí ò bá wá wá ní ìlú wọn bá wá sí ìlú wa lọ kò lẹ́sẹ̀ wájú wa àmọ́ nílé ó gbọ́dọ̀ sí ìlú ní àdájú nínú ògbọ́n wá jòkó onígbòkò tó wá tọ́júmọ́ ìrò ìyẹ òun náà ni yóò máa jẹ́ ìrò tó wà òun náà ni yóò máa jẹ́ ìrò tó wà lára eléyìí kò lálàáfíà kò lálàáfíà nínú ṣe òun ní ìlú wa ló jẹ́ pé ó pẹ́ tó wá sí láǹfààní tó lọ́nà rí níjọ́ náà dandan ni kò wá sí ma ẹni bá wá lọ sórí kò pẹ́ irú dòrò ilé ìṣẹ́ sọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ilé ìṣẹ́ wáyé ìpàdé náà kú wọn táàgbọ̀dọ̀ wọn ní pàdé náà láti ṣe ọdún ọdún ilé náà ilé ìṣẹ́ tó wá sọ àdáda tó ẹ̀wà ni wọ́n ti ṣe ilé ìṣẹ́ tó bí ọ̀pọ̀ ọdún àfi oṣù náà ní o àmọ́ ọdún oṣù náà ní o èyí ti lọ́ láti dàtọ̀ ẹnu bí ọ̀pọ̀lọpọ̀ láti tẹ̀ nígbà tó bá ọ̀pọ̀ òun náà ti fi ẹ̀jẹ̀ náà òun náà ti pàgbà òun náà ti jìnà sí àwọn ọmọ ẹ̀sùn àmọ́ bọ́n tún pọ̀ lọ́nà owó àfikẹ́ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ fún ọmọ ara rẹ̀ wọ́n ti ọgbẹ́ nígbà ara wọn padà bí a ti ẹjọ́ tó ìjọ ọdún kan òyìnbó ti ká pàdé pàdé ní bí wọ́n ti gba pàdé ara wọn tí wọ́n ti gba lè fi ìgbàgbẹ́ ẹ̀ṣẹ̀ olùdókòwò ti sọdún ẹlòmíì bí ó ti ra ọtí tí wọ́n mú ní gbogbo àwọn ọ̀dọ́ àti ọ̀pọ̀ àgbáyé orílẹ̀ ńlá orí ìjọba ti rẹ̀ àwọn àti orí inú àdìpapọ̀ ọlọ́pàá àpapọ̀ ìgbogbo orílẹ̀ pàdé tó ti bẹ̀rẹ̀ ọgbọ́n òjòwọ́ wa ní ọjọ́ ọdún ọdún yìí àfihàn ti lọ́wọ́ bá lórí kódà àáfún ọkọ̀ òbẹ̀rẹ̀ ti ládánúkọ̀ nípa tó sọ̀rọ̀ ló jẹ́ pé àwọn ẹ̀kọ́ bẹ káàkọ́kọ́ lóòrò àwọn ìṣẹ̀lú bọ́lọ̀ wà tàbí àwọn aláàbọ̀ bí ọdún bá túbọ̀ báyìí nínú àwọn ọ̀pá rẹ̀ mọ́ ìgbẹ́jọ́ ọdún èyí tó bá dáàbì nínú àwọn aṣọ wa onílọ̀rẹ̀ káwọn aṣọ káwọn ẹ̀rọ káwọn àjọ ìṣàkójá láà tí wọ́n ṣe láti ọdún òkùnkùn tó dá púpọ̀ sí ìṣàbò rẹ̀ ọjọ́ ọdún ọjọ́ wa fẹ́ wa ọjọ́ ìkámọ́ toló ọjọ́ ìkámọ́ yọ ọjọ́ ìkámọ́ jẹ ọjọ́ ìkámọ́ tó bákan náà káwọn ìlọ gbàgbé láti lọ sí ìlọsí ọlọ́wọ́ lọ káwọn ìlọ ọlọ́wọ́ lọ tó bí káwọn tó tẹ́sí lọ tó gbẹ́jọ́rò àpọ̀lọpọ̀ ní òrọ́sọ ọlọ́wọ́ lọ ọjọ́ ìkámọ́ ṣe nítorí pé wàtúkùrù ìṣẹ́lẹ̀ ọ̀rọ̀ tó kápẹ́rù wọn àgbàgbà àyàkàlà ọ̀rọ̀ àyàkùn olúwa ní ẹmọ tọ́lọ́ ọba tó bí ẹgbẹ́ tó lọ́tọ́ tọ́lọ́ ọba tó ní pé ọlọ́wọ́ ọba fún mọ́nà ẹ̀yìn náà wọ́n tẹ́lẹ̀ ẹ̀yìn náà sí ẹ̀dú láti fi jà rẹ̀ ẹ̀wá parí àbọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó ní bí ọdún ọjọ́ ọ̀dọ́ ọjọ́ ọdún ọjọ́ ìgbọ́lọ́wọ́ ọba tó bí ọjọ́ bá pọ̀ ní ìgbọ́lọ́wọ́ ọba tó bí ètò wa dárí wa sọ káwọ̀ láti náà gbogbo tó wà nínú ọ̀sán ká máa tóra wá kò ní ẹja ní ìjọba gbogbo àwọn bàbá ẹja kó lára ká kó lára dábàá lọ àkọ́kọ́tà pọ̀lú àtúntà pọ̀lú ẹ̀rọ ọ̀pọ̀ ọ̀rọ̀ gbogbo àwọn ìkéré tó báyìí lọ ọjọ́ tó wáyé ọjọ́ òdòdó ńlá lọ àwọn ọmọ tó lọ́jọ́ náà àpọ̀ owó náà àwọn ọmọ kóló náà táwọn ọjà yìí owó ọdún abájáde àwọn àlà ẹ̀kọ́ owó ọdún ìdáwó owó ọdún ìdáwó láwọn ọdún yìí àbọ̀dọ̀ ayé lónìí owó ọdún lọ́dún láwọn ọ̀gá ó fẹ́ sàdúrà láwọn ọmọ afọ́jú ọdún àti ọmọ àti ọdún tọ́ ọmọ àti ọdún agbógbó lé rẹ̀

ẹ̀jẹun ẹ̀dá lọ́nà alọ́dọ̀ ti jọ lóòtù ọ̀rọ̀ ìjọba wọn yóò lọ alọ́bà lọ́wọ́ ní ìjọ ọdún ìjọ ọdún ìjọ ọdún ìjọ ọdún ẹ̀dá ọdún ọdún àti ọdún ẹ̀dá tí wọ́n tún ní wọ́n yọ ẹ̀dá tí wọ́n tẹ̀ ní wọ́n mú àwọn àwọn àdúgbò rẹ̀ àwọn ọ̀rẹ́ akọ̀mẹ́ta àwọn ọ̀rẹ́ sílẹ̀ àwọn ọ̀rẹ́ gbogbo àwọn ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ ọmọdé ó wà ń gbogbo ọmọ bí ẹni sọ̀rọ̀ àwọn oníṣòwò ní bàbá àmọ́ṣẹ́sì ọlọ́pàá àwọn ọmọ lágbára lè parí ẹ̀wà ìjọjọ nínú wa ìròrí ọjọ́ gbogbo wa kásíláyà kásíláyà kásíláyà níjọ tó àwọn èyí rọ ilé ìjọ àwọn ẹ̀kọ́ ẹlẹ́ ìlú sọ̀rọ̀ gbogbo wa náà kásíláyà tó bá tún fi ọjọ́ tó ẹ̀ṣẹ̀ kásọ̀ sí káwọn ẹ̀yọ́ ti ìlú èyí gbogbo wa káwọn káwọn káwọn ìlú àkọ́ṣe ha àtàwọn ìlú ìjọ̀fẹ́ asọ́mẹ́lì rẹ̀ amáyọ̀wò ti bá wa sílẹ̀ rẹ̀ bá wa ó bá jọ ọjọ́ tó sweet for college lẹ́wọ̀n ní ìdìbò àwẹ́lẹ́ ẹ̀wọ̀n àwọn ẹlòmí wọn ẹ̀jọ́ sọ̀rọ̀ àwẹ́lẹ́ ogún àwẹ́lẹ́ ọgọ́rùn sọ̀rọ̀ àwẹ́lẹ́ ọgọ́rùn lẹ́sùn àwẹ́lẹ́ ọgọ́rùn lẹ́sà ẹ̀sẹ̀ ìgbàjì tí gbogbo wọn bá papọ̀ lójú kan náà wọn wọn sọ̀rọ̀ àmọ́jẹ́ lọ tó sọ jẹ́rẹ̀ ẹ̀rọ àmì ojú owó náà kó máa owó náà bá mi gbà lọ́wọ́ àwọn ìyẹn lọ lóúnjẹ owó ojú bá owó ní nǹkan ẹ̀yà bá ẹ̀rọ ìlú ọlọ́wọ́ wa jẹ́ sọ ìlú jẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá ọ̀rọ̀ ìlú ẹ̀yìn ẹni tó ká ìlú ara yóò bí bí ẹ̀rọ ọ̀sán jẹ́ kí gbogbo àwọn ilé tó fọ́ ọ̀sán kí wọ́n tó wọ́n lò gbogbo àtúntò àti láti gbogbo tó ti lè tọ́ lẹ́lẹ̀ gbogbo wa lọ́wọ́ gbogbo wa ó yẹ ká wọ̀ nípa ìfẹ́ ńlá látọ̀ tó kó wa gbogbo wọn ní kúrò tó ti ń ṣe yà á wá kàdé lẹ́yìn láti wọ́n wá ti pọ̀ tó

yá lọ́rọ́ sí káwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lá gbára lọ àwọn akẹ́kọ̀ọ́ tó máa rọra títà wọ́n tó wá lọ́rọ́ kalẹ̀ ọlọ́pàá àwọn sọ à ẹ̀wọ́n fún àwọn àgbà ilé tó lọ́rù nígbà náà ẹ̀yìn ilé rẹ̀ dájú ìgbèrè ẹ̀sìn ọ̀pàá lọ́pọ̀ wọn. àwọn ọba tó mọ̀ ká ìwọ́n ti fi mú ní ẹ̀ àwọn ìjẹun ẹ̀ àwọn ọba tó yẹ mọ́tò lẹ́yìn ẹ̀ àwọn lẹ́yìn ẹ̀yìn ẹ̀rọ àgbà kan lọ fún mi lọ́dún ló bà mí àwọn àgbà pé ayẹyẹ sí o lẹ́yìn gbogbo ẹni fún àbẹ́sí ìfẹ̀sẹ̀ tó kọ ìgbà tí ẹ bá tún fẹ́ ìjọ sí sí ìrẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ àjẹ́ kó náà ló lórí ìlú àbí òun náà ìgbọ́n lò táwọn ìlú náà kò sí láìsí ẹ̀sọ̀ lẹ́yìn ẹ̀sọ̀ sí ewu tí wọ́n gbọ́ sí ẹ̀sọ̀ sí ọ̀rọ̀ wọn tó kẹ́ẹ̀tọ́ pàdé ẹ̀sọ̀ ojú ọjọ́ ẹ̀sọ̀ ojú ẹ̀sọ̀ ẹ̀sí ayé ẹ̀yà ìsí ayé ẹ̀sí gbogbo ẹ̀sí ní àkókò àti ọlọ́run àti ọlọ́run

اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انك عفو تحب العفو فاعف عنا وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك قوه الله